ìfihàn orí kẹrìndínlógún. mo sì gbọ́ ohùn ńlá kan láti inú tẹ́ḿpìlì wá ń wí fún àwọn áńgẹ́lì méje nì pé. ẹ lọ ẹ sì tú ìgò ìbínú ọlọ́run wọn nì sí orí ilẹ̀ ayé. èkíní sì lọ ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé ìgò kíkẹ̀ tí ó sì dìbàjẹ́ sì dá àwọn èèyàn tí ó ní àmì ẹranko náà àti àwọn tí ń forí balẹ̀ fún àwòrán rẹ̀ èkejì sì tú ìgò tirẹ̀ sínú òkun ó sì dàbí ẹ̀jẹ̀ òkú ènìyàn gbogbo ọkàn alààyè sì kú nínú òkun ẹ̀kẹta sì tú ìgò tirẹ̀ sínú odò àti sí orísun àwọn omi wọ́n sì di ẹ̀jẹ̀ mo sì gbọ́ áńgẹ́lì ti omi nì wípé. olódodo ni ìwọ ẹni mímọ́ ẹni tí ó ń bẹ tí ó sì ti wà nítorí tí ìwọ ṣe ìdájọ́ báyìí nítorí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ti àwọn wòlíì sílẹ̀ ìwọ sì fi ẹ̀jẹ̀ fún wọn mu èyí yìí ni ó yẹ wọ́n. mo sì gbọ́ pẹpẹ ń ké wípé. bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run olódùmarè òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ. ẹ̀kẹ́ni sì tú ìgò tirẹ̀ sórí oòrùn a sì yọ̀ọ̀da fún un láti fi iná jó ènìyàn lára a sì fi oru ńlá jó àwọn ènìyàn lára wọ́n sì sọ̀rọ̀ òdì sí orúkọ ọlọ́run ẹni tí ó ní agbára lórí ìyọnu wọ̀nyí wọn kò sì ronúpìwàdà láti fi ògo fún un ẹ̀karùn-ún sì tú ìgò tirẹ̀ sórí ìtẹ́ ẹranko náà ilẹ̀ ọba rẹ̀ sì ṣókùnkùn wọ́n sì ń gé ahọ́n wọn jẹ nítorí ìrora wọ́n sì sọ̀rọ̀ òdì sí ọlọ́run ọ̀run nítorí ìrora wọn àti nítorí egbò wọn wọn kò sì ronúkúwàdà iṣẹ́ wọn ẹ̀kẹfà sì tú ìgò tirẹ̀ sórí odò ńlá úfúrẹ́tè omi rẹ̀ sì gbẹ kí a lè pèsè ọ̀nà fún àwọn ọba àti ìlà oòrùn wá mo sì rí àwọn ẹ̀mí àìmọ́ mẹ́ta bí ọ̀pọ̀lọ́ wọ́n ti ẹnu dragoni náà àti ẹnu ẹranko náà àti ẹnu wòlíì èké náà jáde wá nítorí ẹ̀mí èṣù ni wọ́n tí ń ṣe iṣẹ́ ìyanu àwọn tí ń jáde lọ sọ́dọ̀ àwọn ọba gbogbo ilẹ̀ ayé láti gbá wọn jọ sí ogun ọjọ́ ńlá ọlọ́run olódùmarè. kíyèsí mò ń bọ̀ bí olè ìbùkún ni fún ẹni tí ń ṣọ́nà tí ó sì ń pa aṣọ rẹ̀ mọ́ kí ó má bàa rìn ní ìhòhò wọn a sì rí ìtìjú rẹ̀. ó sì gbá wọn jọ sí ibìkan tí à ń pè ní Hamagedoni ní èdè Hébérù èkeje sì tú ìgò tirẹ̀ sí ojú ọ̀run ohùn ńlá kan sì ti inú tẹ́ḿpìlì jáde láti ibi ìtẹ́ wípé ó parí mọ̀nàmọ́ná sì kọ a sì gbọ́ ohùn àrá sì sán ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ irú èyí tí kò ṣẹ̀ rí láti ìgbà tí ènìyàn ti wà lórí ilẹ̀ irú ìṣẹ̀lẹ̀ ńlá bẹ́ẹ̀ tí ó sì lágbára tó bẹ́ẹ̀ ìlú ńlá náà sì pín sí ipa mẹ́ta àwọn orílẹ̀-èdè sì ṣubú babilóni ńlá sì wá sí ìrántí níwájú ọlọ́run láti fi aago ọtí wáìnì ti ìrònú ìbínú rẹ̀ fún un olúkúlùkù erékùṣù sì sá lọ a kò sì rí àwọn òkè ńlá mọ́ ìyìn ńlá tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ tó tálẹ́ǹtì ní ìwọ̀n sì bọ́lu àwọn ènìyàn láti ọ̀run wá àwọn ènìyàn sì sọ̀rọ̀ òdì sí ọlọ́run nítorí ìyọnu yìnyín náà nítorí tí ìyọnu rẹ̀ náà pọ̀ gidigidi.